ogun ọ̀fẹ́ o àwọn aráabí wọ́n ti bà gbogbo ìlú jẹ́ kódà kí wọn lábúlé olókè méjì ibẹ̀ ni wọ́n gbà lọ wọ́n ti gbádé lọ. àwọn aráàlú aládò wọ́n gbádé lọ ẹ jẹ́ kí wọ́n mọ̀ pé ọtọ́ wèrè ẹ gé wọn jẹ ẹ fà wọn lásọ ya ẹ mọ̀ wà láfìrà ìwọ àtiwọ ẹ sùn bẹ́ẹ̀ ẹ lọ pé wọ́n wájú kò síbi tí wọ́n gbà. lóògùn ọ̀fẹ́ o ogún yọ̀dà ẹni ogún pa àfagbé lóògùn ọ̀fẹ́ o. dúró bẹ́ẹ̀. sáde bàbá rẹ ló gbé lọ ló gbé lọ ó wá jọ adé bàbá rẹ àbí tìlú rẹ. bàdé lè lọ adé wo gbélé lọ ẹjọ́ láyé o ẹgbà. ó tún bá mi nínú gbó mo mi lọ́dà mo dolú ọ̀dàn ọba mi ní pàlàpàlà bí òkìtì mo dolú egungun mo dẹrù jẹjẹ sí gbogbo lẹkìlẹ mo dojú pé kókó má fọ bí mo dàrá mi kàtí sẹ́kọ̀tò dànù. ẹ kò tá gidi gbẹ́lẹ́ níjà àkọ́kù kò tí dúró ti fẹ́ra ti fẹ́ra. ìbá ọ̀rọ̀ ọ̀dà. lára jẹ́gbẹ́ tó lówó fani kò lè fani ìdàgbọ́ lè fakọ̀ mo ti gba gbogbo lọ́wọ́ ikú mo fi darí ikú mo fi gbilẹ̀ pẹ́pẹ́. Ah! dá padà. èmi ni èmi tó bá ti yẹkùn láró mi ọgọlọdá yóò wù. wọ́n ní olúgbógi àjànà nífẹ̀ẹ́ ọkùnrin rẹ ti wọ́ bí omi ọkùnrin rẹ làwọn ti ń wọ́ tolúbà lẹ́yìn ilẹ̀ ọ̀run mú ọ. ikú kan ò ní mi pa mo ti gbà. alọ́run mọ̀ ilẹ̀. asukala agbàkẹrẹ okirikiri ọmọ bẹẹ kẹtùyàn èsù ọdàdà ó dúró bùbá numẹlẹ mẹ́ẹ̀ẹ́dínlógún. ọgbọ́n alẹ́ ká yọ ọ̀ṣùbọ̀lẹ̀ olómìnira kẹjọ wẹ ó laṣọ lẹ́mú kẹmọkẹbọra. ilẹ̀ bá ń kí. abo ìjẹ́kábọ̀ orí mi pẹ́ẹ́lí máa bà fìkì ìjẹ́kábọ̀ àfọ̀hún ewu àbúrúmúyẹ̀mú ní kí iye rẹ̀ ó lọ ìgbówó. ẹ wí fún wa wípé mo ti lọ ẹ̀yìn òkú làfọ́gbà ẹ̀yìn ejò làkóhọ́ mo ń lọ mo lọ de ṣe èèpọ̀ òrìṣà ẹnìkan ò ní borí ológbò nímọ̀gùn ẹ̀yìn ẹ̀yìn ẹbí ló ló fẹ́ sọjà sí. sọmọ pẹ ọpẹ ń sọmọ ni ẹ wọ òrìṣà kọlọ mi pẹsẹ ẹrọ báyìí ti gbin ẹrọ ẹrọ ẹrọ. ẹnikẹ́ni kẹ̀ máa rí wọn ẹnikẹ́ni bí ìdàgbà bá lè gbọ́ afẹ́ kù Adéyanjú gbà lọ́wọ́ mi. kí ni kí n fi ṣe. ọba Adéyanjú gbà lọ́wọ́ mi máa fi làgìtì wà níwájú ẹ̀. ọba Adéyanjú gbà lọ́wọ́ mi. ó yá máa là á. adúrú kì í jíjọ ní tòwá àlá tán. gbogbo ìgbàkigbà tó o bá tó là tán mo wà bí pẹ̀lẹ́. adúrú kì í. fágbèmí. kábíyèsí ọba bálà ń ti rínú o kódà kò yé mi rárá. kábíyèsí bọ́rọ̀ bá roni lójú ilẹ̀ la bi léèrè. ifá olókun asọ̀rọ̀ dayọ̀ ẹlẹ́rìí ìpín ó gbọ́n tí kábíyèsí wí o iwájú ọpọ́n gbọ́ ẹ̀yìn ọpọ́n olùmúlọ́tún ọlọ́kọ̀ràn lọ́sì àárín ọpọ́ ìta ọ̀run kábíyèsí mo kí yín kú oríire ẹni tí fáfi ń yé mi ẹni pé ọdún òòṣà wa òòṣà orókè ó ti tó. ìyún ọdún òòṣà wa olókè ìsàsà. bẹ́ẹ̀ ni. ara fún mi náà àmì ara sì sọ mí n ò lárú àlábẹ́ẹ̀rí awù ẹni tí wàá ní. Ni òòṣà olókè ìsàsá lòun ọgbà bá fanigbó lòun. kábíyèsí ẹ ránṣẹ́ sí abọ rẹ̀ ẹ ní kó bẹ̀rẹ̀ gbogbo ohun tó yẹ kó ṣe ní ṣíṣe. ọdún dé ọdún dé ọdún yọ ọdún yọ ọdún wá pé. ọ̀sẹ̀ wọn ọ̀sẹ̀ wọn. òòsà olókè ṣàṣàò àgbọ̀dìwọ́n náà gbọ́dọ̀ yẹ ń wo òòsà àtẹlẹwọ́ gbọ́dọ̀ hun gérégéré ọ̀wọ́n rin ní mábẹ́rẹ́ wọná àwọn ní mú sọnù èékánná họra làárà gbogbo àjàǹkóró dùgbèdù. elédùà máa yẹyẹ wá elédùmarè ó ká yẹyẹ wá ìlú wa yìí ò jẹ́ kó rojú ìlú wa yìí ò jẹ́ kó tòrò ah, elédùà máa yẹyẹ ah, eh. ah, eh, eh, wá. owó yín kọ́. ń bẹ inú ẹrù. àgbẹ̀dẹ̀ eléyìí sí àyín sí àyín sí àyín <laughs> ah, ah, owó tó bẹ́ẹ̀ nú ẹrù yín kéré ṣùgbọ́n o ẹ wá gbọ́ o àbínú báyìí o mo wá fẹ́ fi yé yín ní sán lénìí à ń padà bọ̀ ẹ múra wa lẹ o. ṣé tí ẹ là. ilé ọ̀rẹ́ mi sọ. ẹ wọ́n ní tó bá di sán pọ́n wọ́n tún padà bọ̀. òun padà bọ̀ àbá ń padà bọ̀. Ah, ẹ padà bọ̀ ẹ padà bọ̀. ẹ dákun ẹ dákun.

bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Ah! Ah! Ah! ẹ gbà mí mo dáràn. irọ́ mo sì ṣe mo sì ṣe jù lọ bá ṣe mú. Ayọ̀ni. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Àdìsá. Ayọ̀ni kí ló dé kí ló ṣe fún. n ṣe nǹkan kan. Ayọ̀ni kí ló dé tó ń bá Àdìsá jà ó lọ́n bò ń sọ ọ̀rọ̀ rún ọ̀rọ̀ tí ò ṣe máa gbọ́ létí ó lè lọ́n bò ń sọ. àdàràdà bíi bó o mo ní mo nífẹ̀ẹ́ rẹ̀ ni. nínú òlú kan náà tá a jọ wà ní. mo nífẹ̀ẹ́ rẹ̀ mo fẹ́ fẹ́ mo fẹ́ fẹ́. àjọ náà wà rẹ́ nìkan kan tó dá láàrin ìlú jìnnẹ́dùn tó wúlò fún kẹ̀kẹ́ lọ wá rí ìrànjú mọ́ tí wàá ń wọ̀ tó ń lọ tó ń lọ yíyí yíyí tó ń lọ dá lò. kì í ṣẹ̀bi èmi náà nǹkan tí mo rí ni òkè ń ṣẹ̀bi èmi náà ah, ó ti tó bí ọjọ́ mẹ́ta báyìí tí mo ti fi ń lálàá pé ọkùnrin tó bá ilé fẹ́ ayé rẹ̀ yóò dáa ìṣẹ̀bí ah. èmi náà. Ah, ah. kí ló dé àdìsá òní tètè fìn ọ̀la tètè fìn ṣé tètè nìkan lọ́wọ́ àlọ́fẹ́ ni ojoojúmọ́ rẹ ẹnu ìtàn lẹ́nu afọ́kì ìmù rẹ kí ló dé òṣìṣẹ́ díẹ̀díẹ̀ bẹ́ẹ̀ náà ni mo gbọ́ tí wọ́n fẹjọ́ ẹ̀sùn mi pé àwọn omi tẹ́tí bẹ́ẹ̀ nílùú wa bó ṣe ń dà wọ́n láàmú tó ń lù wọ́n jinu ṣé àwọn àgbààgbà tí wọ́n bẹ tí wọ́n fẹ́ fi ọjọ́ ọ̀la lé wa lọ́wọ́ ṣé bá ṣe wá lù wọ́n pa kí làwọn tí ń bọ̀ lẹ́yìn tí wọ́n fẹ́ kọ́ gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tí wọ́n fi máa tẹ̀lé àwa láti máa fi wà sọ́ra rẹ o bẹ́ẹ̀ náà ní ẹni ìyá mi rẹ wọ́n ń bí ọ̀sẹ́ òkì jẹ́ gbogbo wa rádaràda palapala ìfẹ́ máa bá lọ́wọ́ rẹ o tí n bá ti wá gbé ẹ̀sùn rẹ lẹ́ẹ̀kan sí i gbogbo ọ̀dọ́ ìlú ni ó dà sọ́rọ̀ ẹ o. tó o ti gbọ́ mi yé tó o ti gbọ́ kọ́ lọ́sẹ̀ mẹ́tọ́. Eledua ma yẹyẹ wá elédùmarè ó ká yẹyẹ wá ìlú wa iluwa ò jẹ́ kó rojú ìlú wa yìí ò jẹ́ kó tòrò elédùà ṣì wá nírè ó máa Elédùà ma yẹyẹ wá Elédùà rẹ ó ká yẹyẹ wá ìlú ayé ò jẹ́ kó rojú ìlú ayé ò jẹ́ kó tòrò Elédùà ṣàwárí rẹ gbàbọ̀dé ẹ bá bí wẹ́rẹ́ lélẹ́yìí o ẹ jẹ́ kí ìyàwó mi ó bí wẹ́rẹ́ o. olórí ibú mo gbé mo gbé wá olórí mo lọ gbé. ẹ̀bọ̀n náà yẹ kẹ́lẹ́ ojú bàbá òun gbọ́dọ̀ rí. ọmọ sí mi o olórí ibú olóògbé ó sì gbé náà yóò dáa fún ọ ewé àbíwẹ́. ìyá wa ìyá wa ah, ìyá wa ẹ wò àti gba aláboyún àti gbé wọlé o. o ṣeun ẹbọ tí mo ní kẹkọọ ìṣẹ̀lẹ̀ kọsí ọkọ rẹ ti gbé lọ. ọkọ rẹ ti gbé lọ sí bẹ̀rẹ̀ ní gbogbo. o ti dà o ti dà o ti dà o ti dà. Ugh! sọ̀rọ̀ sínú ayé rẹ̀ ọ̀ọ́dẹ̀ ah, ah, lé pé o mo ń ó yá mi. ìlú aládò tó ń lọ yìí má wàá pẹ́ o torí a rí níṣẹ́ tó pọ̀ nílẹ̀ tá a sì. kò sí wàhálà ìyá mi. bọ́ bá ti ra ẹni tó fẹ́ rà pa kò sì padà sílé nísìnyí. ìlé pẹ́ ìyá mi tẹ́mi gẹ́mọ̀ pa níṣẹ́ nílẹ̀ tá a sì kọ́ mọ́ kó bó ní í ṣe ní. má pẹ́ ọkọ mi èjìrì ara ìṣó. ẹ̀yin aráàlú aládò kí ló dé ẹ múnú mi dùn ẹ sì múnú mi dùn níta fi múnú mi dùn ojú pé ní ẹ mú ojú tó sẹ gẹ́gẹ́ bíi pé a dúró di ọjọ́ ọ̀la àwọn òbí wa nítorí wọn nísì a máa ń pọ̀ jù báyìí lọ gbogbo àwọn ọkùnrin wa wọ́n ti gba oko wọn lọ tí èyí bá sì pàdé tá a ní gbogbo yín kò ti gba oko ẹyin yín lọ níta ìwà fi ń bà mí nújà tí jọ mí lójú tí bà mí lọ́kàn jẹ́ làwọn wèrè ẹranko olóbùkún méjèèjì kí ló lè dé àwa jẹ́ fẹ́ fọjọ́ àlálẹ̀ fún tó ìpìlẹ̀ yìí wá ń dà lùdú tẹ̀ ń para yín jà. olórí ọ̀dọ́ mo bá ṣe àárò ni o ó wá lóun ní bá mi ṣe tèmi o òun náà ló fàdí ìjà wa. agbọ́. olórí ọ̀dọ́ kẹsàn-án máa wò ó kì í èmi náà lóòótọ́ ló bá mi ṣe àárò mo sì sọ fún un pé mi ò tí ì ráyè ìdí inú o kì í ṣẹ̀bi èmi náà o. gbọ́rọ̀ burúkú lẹ́nu ẹyẹ ọ̀rọ̀ òun ló ń sọ létí ọ̀rọ̀ òmùgọ̀ ọ̀rọ̀ oṣù aṣọ àlọ́ ń sọ lẹ́nu ó fi oko bàbá tiẹ̀ sílẹ̀ ó lọ bọ́ ọ sí àárò olóko bàbá tiẹ̀. tọ́pẹ́ dìgbà tó yẹ kó lọ bá a ṣiṣẹ́ tiẹ̀ tí wọ́n wá káwọ́ gbéra tó lóòní ṣe ìwà tó ń wúyọ̀ dá. ojú yín ni mo ti o. fọkànbalẹ̀ yóò ṣiṣẹ́ rẹ mo mọ̀ kọ́ ma ti gbọ́rọ̀ ni òun náà sì gbọ́rọ̀ sí mi lẹ́nu tó ti gbọ́ yóò bọ̀ ṣe yóò ṣe gẹ tí yóò kojú ọ̀sán ni. Ah. Hmm. torí ẹ̀yin ya mo mọ̀ kọ́rọ̀ ń bẹ lẹ́nu yín tẹ̀ fẹ́ sọ àmọ́ ah, gbọ́dọ̀ fojú ọmọdé wò ẹ máa túlẹ̀ mọ̀ ń gbọ́ ṣe rí gbogbo ìtẹ́ ìsọ látàrí ọdún o ń tẹ̀mí wulẹ̀ fẹ́ sọ tí mo fẹ́ ka sọ lórí ojú ọ̀rọ̀ mágàjà bí wàrà ìkíná ti ń pè wọn sẹ́rí gúlégúlé ẹnu ìlú wa ti fẹ́ pọ̀ ju bí ti ń dọmọdé láàmú ti ń dàgbà láàmú ẹjọ́ ẹja ẹja tètè wà nǹkan ṣe sí ká lè dànù kó nu ìlú wa. àá ah, ah, má yẹ ni ọkọ òkú díẹ̀ tábà tí a pé a fẹ́ lé èèyàn kúrò láàrin ìlú kì í ṣe láàrin àwọn ọ̀dọ́ ẹ̀ ah, nílùú tó lọ́ba tó níjòyè a gbọ́dọ̀ fi tọ́ kábíyèsí létí. ká fi tọ́ba létí kíni ní nǹkan tí mọ́gàjà ṣe fún mi ìjẹta tí ìyá mi ràn mí lódò tó lé mi gbogbo òkòkò ìyá mi mo fọ́ ẹja wa ń tábà ṣe sí ni o. ẹ̀yin ọ̀dọ́ o ẹja ṣe sùúrù okun ewo ru káwa ru. ẹ̀yin ọ̀dọ́ o gbogbo tẹ́ ẹ sọ pátá ló ti yé mi ẹ̀yin náà mọ̀ mi gẹ́gẹ́ bí akíkanjú àti ipò tí ìyá mi wà ìyálóde nínú ìlú aládùn tá a wà yìí ṣé ẹ wá rọrọ tẹ́ sọ ẹ lẹ́yìn yóò kú òní táwọn ọ̀dọ́ nìkan o àwọn àgbààgbà gan kọ́ bọ̀ sẹ́rí ìpàdé ọ̀run tí ń bọ̀ táwọn ìyá mi ó ṣe pẹ̀lú àwọn àgbààgbà lu <laughs> akèrègbè ni ó ju ìbí àti kòkòbò lọ́rùn pẹ̀lú ọ̀rọ̀ mọ́kàjà yóò kó láàrin àwọn ọ̀dọ́ nìkan àwọn àgbààgbà gan bá dá sí ẹ fọkàn balẹ̀. ọjà òní kódà ọ̀rọ̀ ọjà òní ọ̀tẹ̀ dábẹ́ ọ̀tẹ̀ dábẹ́ ẹgbẹ́ lóyún dábẹ́ èwo la ni mo tọ́ ìpa abẹ́ rí ibo lẹ́yìn ti ń bọ̀. ọjà lẹ ti ń bọ̀. ọjà lẹ ti ń bọ̀ ṣé nǹkan tẹ rà obìnrin jẹ́wọ́. ẹ kú o ah, alẹ́ kú wọ́n lè lò ó lọ́wọ́ èèyàn ò lè pọ́n ròdòròdò kan tó lówó lọ́wọ́ báyìí rí pé ojú tó gbórógé. ẹ sì wá wò ó tẹ̀ ẹ́ sọ kò bá èmi o nǹkan tó bá mi gé àní ara mi. ọbẹ̀ gbọ̀ngàn bẹ́ẹ̀ ni tẹ́ẹ̀rí ọ̀rá mi ẹ dákun bàbá bàbá ẹ dákun bàbá ẹ dákun ọ̀rẹ́ mi bàbá ẹ dákun ọ̀rẹ́ mi bàbá ẹ dákun ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi ẹ dákun bàbá ẹ dákun bàbá ẹ dákun ọ̀rẹ́ mi ni ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi. ǹlẹ́ o ta ni wọ́. <laughs> wèrè wèrè lúwa nì mm. <laughs> wèrè lúwa nì. ẹ parapọ̀. n ka parapọ̀ n ka parapọ̀. ẹ jẹ́ kó. o fẹ́ kọ́ ọ̀rọ̀ wa lọ. ẹ jẹ́ bọ́. kí ni gbàlọ́ rẹ. ọ ẹrù mi nu bàbá. yíyan ah. lọ gbé. Eh, ẹ ẹ ṣe bàbá o bàbá ẹ ṣe ń wo. ẹ ṣe ń wo bàbá ẹ ṣe ń wo bàbá ẹ ṣe ń bàbá ẹ ṣe ń bàbá ẹ ṣe ń wo. ó dẹ́ bàbá ẹ ṣe ń ẹ dẹ́kun ẹ ṣeun bàbá o ẹ ṣe o. ẹ̀ndì. orí yín ò pé pa mo ń gbọ́ lọ́ọ̀kan bí tí mo ti rìn ilé ọba kí ẹ fẹ́ yun tán. ẹ gbà báyìí àsàwọ̀ orílẹ̀ gbòde wú. ẹ̀yin méjì ẹ gbà báyìí ìbínà ni a gbà ìbínà ni a gbà. 我就回去。 èwo tí ò tá gèlè gángán. Akanji wá. <laughs> ilé burúkú yìí mọ̀ wá bàjẹ́ o. Akanji ọmọ ìyálóde ọgọ̀. jọ̀nà tó lórí burúkú ni ọ ni. gbogbo <laughs> ojú rẹ̀ o olórí ibú ni nìyí tẹ́ ẹ bá so lórí ibú ẹni ìjẹ́ ní ẹni òsì wèrè ni ó tẹ́lẹ̀ ní gbogbo àwọn omidan ìlúwa yìí ni wọ́n ti ń pariwo ògbé ní tó ń fojú àwọn rí ọ̀dà wo olùrẹ́mú wa ń lu yìí o tí bàtà báyìí ti ń ro pọnlá pọnlá pọnlá ó ṣe tán tí ó yanu. a lè ọkọ òǹbí tó ti ṣe rádaràda tó ń ṣe káàkiri. pẹ̀lẹ́ ó sori ibu ni. kí ló ṣe fún mi. Oh! Akaji, ọgbà létí. Ǹjẹ́ ló ń sọ fún mi? Akaji, hmm? sọ́mọ́ mi. Sọ́mọ́ mi, fúkẹ́, fúkẹ́. Dọ̀bálẹ̀ fún mi. Ah, dọ̀bálẹ̀, dọ̀bálẹ̀ ò lè. Ìdẹ́rẹ̀ wá súnmọ́ <laughs> mi. mago. <laughs> dáàbò máa ọ̀nà àgọ́dà dáàbò máa lọ ọ̀nà àgọ́dà. <laughs> lọ́dọ̀ èèmọ̀ rẹ o ní gbọ́ bí ajá. Ah. dáàbò eh, máa lọ ọ̀nà àgọ́dà ojú rẹ̀ jẹ́ ẹ̀rí rẹ̀ bú. yàgò bọ́ọ̀lù ọ̀nà elédùà ma ye yẹ wá elédùmarè ó ká yẹ yẹ wá ìlú wa yìí ó jẹ́ kó rojú ìlú wa yìí ó jẹ́ kó tòrò elédùà ṣèwà nírè ó máa yẹ yẹ wá elédùà máa yẹ yẹ wá elédùmarè ó wa yìí ó jẹ́ kó rojú ìlú wa yìí ó dàgbò bọ́ọ̀lù ọ̀nà àgùdà dàgbò bọ́ọ̀lù ọ̀nà àgùdà dàgbò bọ́ọ̀lù ọ̀nà àgùdà dàgbò bọ́ọ̀lù ọ̀nà àgùdà. ìbínú òòṣà ìbínú òòṣà. yàrá yàrá o sí èsì ọmọ yín àkànjú ni o. kí ló ṣe. ah ẹ wo ọ̀rọ̀ rẹ ti sú mi o. kí ni kí ló ṣẹlẹ̀. bó ṣe ń dọ̀bálẹ̀ fọmọdé ló ń dọ̀bálẹ̀ fágbà ẹ kí wàá ló sọ ọ́nù yùn kí ló burú nu kéèyàn dọ̀bálẹ̀ ọmọ téèyàn bá kọ́ tó ti léèrè jáde dandan ni kó rí yàn kó kí pẹ̀lú ìdọ̀bálẹ̀ kó pọn àgbàlagbà lé àbí. ó dà pé nǹkan tí mo sọ yé yín àní bó ṣe ń fún ọmọdé ló ń dọ̀bálẹ̀ fágbà tó bá rí igi ọ̀pẹ yóò dọ̀bálẹ̀ fún. lákànjì ah, mo ti dáràn kan ti ṣe mí mo lọ́wọ́ wà bá Dàgbò máa lọ ọ̀nà àkọ́dá. Dàgbò máa lọ ọ̀nà àkọ́dá. Dàgbò máa lọ àkọ́dá. Dàgbò máa lọ àkọ́dá. Má jọba lọ́wọ́ rẹ̀ o. Má jọba lẹ̀. Ṣàánú mi bá mú dáadáa o. Mú dáadáa o. Ṣàánú mi o. Orí mi o. Ọmọ kálẹ̀ o. Ọmọ rẹ̀ abọ́rẹ́ o ah, bàbá dà bàbá dà bàbá dà. bàbá mi ò sí ilé bàbá ah, jáde. mo ti dáràn mo ti sí ọmọ ní nǹkan náà. bàbá jáde ní kí ajá yìí ah! ló ṣe. nǹkan ṣe ṣé wọn kò sí rí báyìí eh, sọ ọ̀rẹ́ nu dẹ ọ̀rẹ́ nu ọkọ eh, kí ni má jẹ nfilẹ o mo mọ dábò ní kí ni. ilé ẹ̀rọ lẹ́wọ̀ ayá rẹ̀ ajá mu wọlé ajá mu wọlé ń lò kọ́. dábò ọ̀nà àkọ́dá sọ ní tọ́mọ̀ lọ́kùnrin náà lọ́kùnrin náà ìkorojọ ah, ìlú ayé òde kó tóró elédùà ṣèwà nírè ah, ah. máyé yẹ wá. ọ̀rọ̀ ju asọmọ lélẹ̀ ṣé kìí ṣe pé òòṣà ti mí sọmọ yìí àbí kí a ní ṣẹlẹ̀ rí mo gbà ní mo sà lára rẹ̀ ọ̀dà ọ̀dà. ọ̀yẹ̀dí ọ̀yẹ̀là ọ̀yẹ̀là ọ̀yẹ̀dí dí ọ̀yẹ̀ àlà bẹ́ẹ̀ bá là ọ̀yẹ̀ adí ọ̀yẹ̀ dí ọ̀yẹ̀ là. òrìṣà kò lójútu ọ̀ra rẹ̀ bó wá lè ti wá rí. mo mọ̀ pé ó sàn mo mọ̀ pé nǹkan ò ní sí ara rẹ̀ ó dáa ó sàn ó sàn. Valor, né? Mm-hmm. rí yín da Magaja ó dá wa dúró ni. Magaja a ti mọ̀ pé ìwọ náà kí ni. Èmi Magaja Magaja Magaja. Gba ya yẹ fún mi. Bàbá wo, Magaja mọ̀ ti gbẹ bọ̀. Ó ti gbà. Bẹ́sọ̀ jọ mi ẹ ti ẹ dáa ẹ bá ti fẹ́ mọ gbóúnjẹ wá fúru wáyé ẹ fi orí ìmọ̀ dùn sí ọkọ̀jọ́ báyìí ọkọ̀jọ́ báyìí ẹ sọ mi ọkọ̀. Vamos a la cara, el caro, a la cara. ṣe bínú ni o. yéṣe. ẹ̀wẹ̀ bá ṣe gbẹ́bọ lọ ní wèrè mágàjà ẹ wo bàbá. bàbá wèrè mágàjà ó ti gbẹ́bọ lọ́wọ́ wa ó ti jẹ́ o. ó gbà o ó gbà bàbá mágàjà gbẹ́bọ lọ́wọ́ yín ó gbà bàbá. èyí ti ṣe wàá lè jẹ́ wèrè. má ṣe rí inú wa bá o ẹ lọ dúró dè mí lójú àtẹ. ó dá bàbá ó dá bàbá ó dá bàbá òrìṣà ti lálẹ́ wo ó ti dé bíi ti dé o bàbá àsìkò àti bòòsà ti tó. ẹ̀yin kí wàá ní òòṣà olókè ìsàsà tún béèrè fún lọ́dún yìí. kò sí ní tó fẹ́ gbà tá a rọ ẹran òjìyọ tá a fún. ẹran àjìyọ bẹ́ẹ̀ni iyún ìbejì nù o. kò gbé kò gbá méjì ìbejì náà ni. abọ rẹ a mọ̀ pé ìbejì ní ìbéèrè fún ṣùgbọ́n ọsà mọ̀ pé kò sẹ́ni tó bí ìbejì nínú gbogbo nílùú wa níbo láti rí ìbejì tá a fún òòṣà olókè ṣàṣà. bàbá fúnra kọ̀ǹkọ̀ ní ìfarẹ́ ẹlẹ́sẹ̀ odò fúnra àbàtà ní ìpera rẹ̀ lábàtà òrìṣà ni ó taari ìbejì wá fún wa. elédùn àwọn pèsè ẹ. a jẹ́ pé ká máa jó ká máa yọ̀ náà. ti rán mi sí yín o. àwa o kábíyèsí ó ní kí n sọ fún yín aládò tìlú aládò ó ní láti ọjọ́rọ̀ lónìí títí di ọjọ́rọ̀ lọ́la ẹnikẹ́ni nínú yín ẹ gbọ́dọ̀ jáde o. kí la wàá máa jẹ. níta ìbá rí ẹ jẹ ẹ wò gidi mú ẹ máa hó jẹ ìjẹ́ wa ní kí n sọ fún yín káláyà ọ̀dà ya ẹ̀mú ah. kọ́lọ́kọ́ ó dọkọ ẹ̀mú ah, ah. kẹ́ ẹ máa ṣe wà mọ́ tìpẹ́ wà mọ́ tìpẹ́ ẹ wo ẹnikẹ́ni nínú yín tó bá ṣe orí kunkun yóò fẹ́ ẹ̀dókú ni o ẹ gbọ́ yóò fẹ́ ẹ̀dókú ni o mo wíire àbí wíire orí yín dáa tẹ́ ẹ ní mo wíire bẹ́ẹ̀ bá sọ pé ń wíire ni ìbá fi mú yín fọ fèrè. ibi kábíyèsí sọ àforí pọ̀ lọ́lù yìí o ẹ̀dá kan ẹja tẹ̀ lọ́rọ̀ kábíyèsí o ikú ò ní pa wá o. ẹ̀yin ẹ̀sọ́ yìí o ẹ káre láyé ẹ ní kòfo ẹ ní ròfo ẹ ní gúnlẹ̀ sébùté òkú. sọmọ ń bẹ ń bẹ dibi nǹkan kan ò gbọ́dọ̀ ṣe ìrà ò gbọ́dọ̀ rà ẹ gbọ́ báwọn torí ọ̀la lè jẹ́ píyàwó ọ̀túnla nìjàlè rẹ̀ bá a bá rúbọ lónìí ọ̀la ní í fín bá a bá rúbọ lọ́la àfẹ́tọ̀tún la tiẹ̀ mọ́ ẹ gbọ́ báwọn ẹ má jẹ́ kí nǹkan kan rà o kò gbọ́dọ̀ kó mẹ́un kò gbọ́dọ̀ kó mẹ́un. bó ti bá kọjá ẹ̀wọ̀n. yóò jù rẹ yóò jù rẹ yóò jù rẹ ọ̀rẹ́ ìṣọkùn láti jẹ́rìí ah, ah. arákùnrin bóun tiẹ̀ ṣe jẹ́ ìwọ ló gbé ilé ọmọ ni aráàlú o. gbọ́ ah. késekése lórí o kàsàkàsà ń bọ̀ lọ́nà. Ìyá mi, ìyá mi, àwọn aráàlú aládùn ni, àwọn náà bú mi fọ́rọ̀ o. Ìyá mi, ọ̀pọ̀lọpọ̀ ọmọkùnrin ìlú aládò náà ẹ̀yin aráàlú aládò elédùà ó san yín lẹ́sàn-án bíi ṣèbí inú ìlú aládò yìí náà lẹ ti gbà kan ọmọ yìí lọ́wọ́ mi ẹ sì ti wá tì í mọ́lé láti jẹrin ẹlẹ́dàá mi ó jẹ yín níyà nínú ìlú aládò èjìrẹ́ dákun wá wọlé kọ́tẹ̀ ìbọn gbogbo aṣọ fún mi lórí mi wá mú mi wá mú mi elédùà ó ṣeun ẹlẹ́dàá ìyá mi ó ṣeun. babaláwo mo mọ̀ pé o ti rẹ́ni ṣòfófó òlù fún ọ nta pè ọ́ sí wo bí gbogbo òlu ti dà tí ọ̀fara rọ tọmọdé tàgbà wá dọlọ́kùnrùn kalẹ̀ àmẹ̀sẹ̀ tá a ṣẹ̀ bí babaláwo kan ló kiri oògùn bílẹ̀ wa bà tá a dá lóhùn tọ́rọ̀ èéfìbínú da ẹ̀rún sódò àmọ́ o bá a bí falẹ́rè sàpọ̀nà ni o kò sẹ́ńtì òmù gbogbo ayé wa di arẹwà tá à ń kó sùn kálẹ̀ kí ìmí àwálélé alápáàdì ìmí àwálélé alágbàdo sàpọ̀nà ni o nànà gbùkú ẹ bá a bí fa kí ni ká ṣe àbí ẹ bá ń tọpinpin ta lẹni náà tọ́dà sílùú. ẹ̀sùn ẹ̀yìn olóyè bọ́rọ̀ bá roni lójú ifá la bi léèrè kábíyèsí ẹ bá fani gbólóhùn. elédùà máa yẹ yẹ wá elédùmarè ó ká yẹ wá ìlú wa yìí ò jẹ́ kó rojú ìlú wa yìí ò jẹ́ kó ṣòro ifá olókun asọ̀rọ̀ dayọ̀ ẹlẹ́rìí ìpín ìwọ láwo àwọn láwo èmi lọ́gbẹ̀rì iwájú ọpọ́n ọgbọ́ o ẹ̀yìn ọpọ́n ọgbọ́ olùmúlọ́tún ọlọ́kànràn lọ́sì àárín ọpọ́n ìta ọ̀run ilọ̀ gẹ́rẹ́ afọkọ́ yẹrí alápòrè tọmọdáyé pèlè alápòkà bó bá ti rí ni owí o. ifá ní nkí yín ifá ní ṣe yín pẹ̀lẹ́ lórí ọ̀rọ̀ tí ẹni ń bi fá léèrè ifá ní ọ̀nà àbáyọ ń bẹ o. àdúpẹ́ o kí wàá lọ́nà àbáyọ o. ifá olókun asọ̀rọ̀ dayọ̀ kí ló ń wọn ẹbọ kí ló ń ètùtù. ifá ní à pèsè gbogbo ohun tẹnu jẹ àti gbogbo ohun èlò ọbẹ̀ ẹ̀yin olóyè ó wá kiri ẹ̀ káàkiri gbogbo ìlú. bẹ́ẹ̀ ìtẹ́nu oúnjẹ bẹ́ẹ̀ bí àwọn nǹkan ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹja náà bàbá. Ah. ẹ̀dọ́nà a kiri ọjà àwọn olóye ìṣẹ̀dá mi pọ̀ orí mi ò ní jẹ́ rírú ẹ̀ ẹlẹ́dàá mi ò ní gbégbá ìyàlé lórí ọdún wo sọ́dún wo ká máa kiri ọjà kí àárín ìlú. Ah. bóyá àwọn obìnrin náà wá. bí irú àwọn wo. bí irú rẹ náà ni. olóye esa ẹ̀sọ́ ara yín. àgbàlagbà sí ni yín o. ẹ tiẹ̀ ṣe sùúrù ẹ babaláwo ẹ dákun ẹ tún bá wa tún ọ̀pẹ̀lẹ̀ gbé jànmọ́lẹ̀ kẹ bá bi Ifá léèrè bóyá ọ̀nà àbáyọ yóò wà eléyìí ń tẹ̀ sọ yìí ó lè èyí àti ibọ̀ kiri atakiri yọ. Hmm. ẹ wo bá a bá sàbẹ̀bẹ̀ òkè nígbàgbà ibi pẹlẹbẹ ni yóò wà fi lílẹ̀. ẹ̀yin adifala nítorí sọ yìí ò lè ṣeé ṣe yìí àti gbọ́pàwọ̀ olóyè eh. àwọn kiri káàkiri àárín ìlú láàrin ìlú ọmọ pé nǹkan mi láràlú ó pè ní ah, dákun kò lè ṣeéṣe o. Hmm. olóyè olóyè. Eh, kò sẹ́ni tí ó ṣèyùn a lè ṣe. Eh, ẹ wò ó ẹ̀yin olóyè èrò tèmi mọ̀ ṣọ̀tọ̀tọ̀ bó bá jẹ́ wípé ọ̀nà àbáyọ kan ṣoṣo ni ifá làálẹ̀ yìí ẹ lórí kí gbogbo àjálù tí ń ṣẹlẹ̀ ńlù yóò bá lè rodò ẹ já ṣe. Ah. mọ́mọ́ ah, mo ti mọ̀ pé ní tí ó jáde lẹ́nu rẹ̀ nù. ododi dì níbi ẹsẹ̀ rò gbogbo bí táyé bá kọjú sí ni máa kọ̀yìn sí láyé kó ti wù ọkọ̀ padà sẹ́sẹ̀ àárọ̀ ti pẹ́ ọ̀nà àbáyọ lóòrí ọ̀nà ti sí fún ọ báyìí kẹ́mi ìwọ ló kiri kì í èmi kankan kiri o. kí ni olóòtú bá kó tún àṣeré èèyàn ní gbìjà lù àwa tá a jókòó ọmọ ń ẹ má o ntí kálukú wa lọ láǹfààní ń tọ́ bá wù nígbìmọ̀ o ẹ má gbélé lórí ntí ẹ ẹ pé kí babaláwo ọmọ lọ. ẹ̀yin baba hmm? ẹ̀yin ìlú ẹ̀yin mo kí gbogbo yín ẹ ṣé mo dúpẹ́ ìlú yìí ò ní bàjẹ́. àṣẹ ẹ̀yin adífálà kábíyèsí lọ́ba jẹ́ lóòótọ́ ni tífà wínú kó falẹ̀ máa lọ ní. a ránṣẹ́ pé ọ o hmm. hmm. ti gbọ́ gbogbo ń tọ́ bá kù tá a bá ṣe lórí ẹ̀ á pè ọ́. àti ẹ̀ ní ṣe. o ṣeun. a ní ṣe. o ṣeun ẹ ṣe pẹ̀lẹ́ o. ẹ dákun ṣe ẹ̀fọ́ ni àgbélé àlódélé ló máa ń bá. èmi ẹ̀rọ ìṣẹ̀dá mi kàn ó ní ìlú dẹ́gbẹ́. bí kìlú lè tùbà kó tùṣẹ́ nígbà tó pẹ̀lẹ́ o ẹ ti ẹ̀ dákẹ́. ẹ̀yin olóye èmi lámọ̀ràn kan tí mo fẹ́ mú wa gbogbo nǹkan tí adéfàlà sọ ẹ jẹ́ àpèsè rẹ̀ lẹ̀ ká olóyè òsì lérí kó kì rẹ̀. ló kọ gbogbo àwọn olóyè. ọ̀dà bó ṣe sọ. abọ́rẹ̀ abọ́rẹ̀ bàbá rẹ kọ́. bá a ṣe bẹ́ẹ̀ jọ lọ ìpàdé olóyè yìí. bẹ́ẹ̀ni. wọn àti ìdè. olóyè ṣe é. Ah, nígbà tí wọ́n délé nǹkan báwo tí wọ́n bá rè o. ìgbé ni wọ́n rúkọ nílẹ̀. làbákẹ́ làbákẹ́. ọmọ rẹ kọ́ yìí. ó ní ó ní ó ní. kì í ṣe sùúrù. ẹ̀rọ pẹ̀sẹ̀ ẹ̀rọ pẹ̀sẹ̀ ẹ̀rọ ń tagbọ́n ẹ̀rọ ń tuyin ẹran ti gbìn ẹran ti gbìn kóró ọpẹṣẹ kóró ọpẹṣẹ. Ah, èmi ò rí irú eléyìí o. àyè ah, ṣe ó sú mi o. ẹyà wọ gbà lọ́wọ́ wọn kó mú wọlé. Ah, gbogbo olúmọ ti gbó tán bàbá mi. ẹ ṣeun bàbá o ẹ ṣeun bàbá ẹ ṣe o. abọ rẹ olóye àyìnbá. bàbá olóye èyí ti ṣe kí ló dé ó sú mi o. eléyìí mà le nǹkan tí ń ṣẹlẹ̀ láàrin ìlú tó wúwo àbí ń bo la ti rí gbóná burúkú tó wọnú ìlú báyìí. Ah, kò yé mi o kò yé mi o. ada e, èmi láṣẹ sọ̀rọ̀ ọmọ mi báyìí. ẹ fọ ọmọ rẹ lẹ ọmọ rẹ yóò gbádùn wọn mójútó yóò gbádùn. níjó ni ti ọmọ ìyálòde ló lọ́sẹ̀lẹ̀ náà tèmi náà tó ti bá mi báyìí o. ẹ máa jẹ́ nǹkan ìyanu. Ah, ẹ máa lọ ilé ẹ máa lọ ilé kí máa lọ ilé ṣé kò ní séwu kò séwu kò séwu kò séwu. ìyá la ìyá la. ẹ ṣeun bàbá o bàbá ìjẹ́ ṣe ń dúró. ẹ má dúró ẹ máa lọ ní ti. ẹ máa lọ. ẹ àgọ́ ẹ gbà mí kí ni a ní í ṣẹlẹ̀ láàrin ìlú yìí ọ̀pọ̀lọpọ̀ ìṣèmọ̀ ló ń ṣẹlẹ̀ yìí talaba fi ìwé talaba sọ pé ibu laba sọ pé lèyí ti wáyé olódùmarè táwa dáwọ́ ìlú

ìyá ọ̀sùn iṣẹ́ tí ìlú gbé fún ọ bó o ní kí lọ bá bọ̀. Hmm. kábíyèsí mo ti bèè lọ́wọ́ òṣìṣẹ́ ǹgẹ̀ṣẹ́ olóyè àyùn àwẹ̀dẹ kó tó wẹ̀ mọ́ ó ní kí n wí fún gbogbo àwọn olóyè pátápátá wípé a ó pèsè ohun tí ẹnu ń jẹ bí ata bí epo bí iyọ̀ bí ẹ̀fọ́ gbogbo olóyè pátápátá ó wà kiri ẹ̀ káàkiri gbogbo ìlú kò wá tán síbẹ̀ o ó bá wá di ọjọ́ kejì tí wọ́n ṣe ìtàn wọ́n àwọn tó jẹ́ obìnrin nu wọn wọ́n wọṣọ bí ọkùnrin àwọn tó wá jẹ́ ọkùnrin wọ́n wá wọṣọ bí obìnrin wọ́n wá yí gbogbo ìlú káàkiri wọ́n gbé lù wọ́n mọ̀ ọjọ́ káàkiri ló bá tán ibi òwòkan tó wá rùn ún lẹ̀ ló bá tán. bàbá lójú tó ó dì sí ẹ. ìjọ ọ̀sán ó ṣe ẹ̀yin olóyè mo rò pé gbogbo yín lẹ gbọ́n tí ìyá ọ̀ṣun sọ báyìí. kábíyèsí ẹ ti dábọ̀ ẹnu ohun ẹnu fá fún ìyá ọ̀ṣun ni. àwọ̀ mi bí mo bá yín pẹ̀lú yín ni. ọ̀rọ̀ àfihàn nìkan ní yàtọ̀. ọ̀rọ̀ rẹ̀ ìyá ló ṣe. ìlú o ẹ̀yin olóyè ẹ dábọ̀ ẹgbà mi. ṣé tí ń sábà tẹ́lẹ̀. àwa o ti gbẹ́kọ̀ gbogbo ah, ẹ dákun ọ̀ṣun ló mú ọ̀ṣun mú ọ̀ṣun ló mú ọ̀ṣun. ẹ palẹ̀ ọmọ wọlé. ọ̀ṣun ló mú ọ̀ṣun. yàrá mi ọbí ni ẹ̀yin ẹ mú wọlé abẹ́ àárín nǹkan ẹ̀yìn. àwọn tẹ̀ ń dágbé ọ̀rọ̀ bọ̀. ẹ wọlé bàbá mi. níbo ló ń lọ? èlò àárín ìlú. ò ń lọ àárín ìlú. bẹ́ẹ̀ bàbá mo fẹ́ lọ wọ àwọn olè tí ọwọ́ bà kódà ọmọ bàbá abọ rẹ gan bẹ́ẹ̀ bẹ́ẹ̀. orí rẹ ò dáa. ẹ kúlẹ̀ sí. ṣé tó pẹ̀lú owó aṣẹ wa ń lọ ọ̀rọ̀ wo bí mo ṣe wà ní. bàbá ẹ dàgbọ́ ẹ̀ ní sórí ikú kékeré ẹ̀ bá rí ikú dà ìsítọ́ kọjá hàn yín. ikú dà ìsítọ́ ikú lọ ni ọmọ mi ní òun lọ wo àwọn olè tí wọ́n mú láàrin ìlú ó rí mi bí mo ṣe wà kí mi lẹ́nìkankan. ẹ bàbá ẹ jẹ́ ó lọ kó ní di ọmọ abọ́rẹ̀ ìlú wa yìí tí gbogbo wa ń wò pé tó èèyàn pàtàkì ni èèyàn ọlọ́lá ni èèyàn tó gbajúmọ̀ tó yáàyì táwọn amúmá digunjalè tá a bá dàn kí di wọn wò wọn ò wọn jalè lé wọn ò lè pọ̀ ó ní kúndà ìsín wá sàlàyé fún mi nù lé oúnjẹ kọ́ jẹ́ wọlé kí n mú fìlà kálẹ̀ tó jọ fojú ajé kan ní sọ o kúndà ìsín ti lọ ó ní mò ń lé lọ wò ọmọ ìwọ fẹ́ lọ wo olè ọmọ abọ́rẹ̀ wa tọ́jà lè o lọ wò kò sí ìyọnu bàbá ẹ dákun ẹ dúró bẹ́ẹ̀ ṣe wà ẹ má dákun tí ń ṣe yìí o ojú òní tí ń láàbọ̀ já lọ. dákun dúró dèmí dúró dèmí sẹ́ẹ̀ ẹni o dúró dèmí dúró dèmí. Ikú ilé máa ké bí eku máa yẹ yẹ wá. Àgàn kan tọwọ́ alábọ̀sùn máa yẹ yẹ wá. Kábòyún ilé kó bí wẹ́rẹ́ máa yẹ yẹ wá. Káwọn àgàn tọwọ́ alábọ̀sùn máa yẹ yẹ wá. Àlùbọ́sà rèé tòmátì rèé. Ẹ̀rọ tẹ̀tẹ̀ ṣe bẹ̀. Rodo wà ń bẹ́ o, báwa wà ń bẹ́ o ẹlẹ́fọ́ ní ti dé o. ẹ̀rọ ta ẹ ṣe bẹ́ẹ̀ o ẹ káàárọ̀ o ẹ bí ọmọ rẹ jẹ́ lọ́bẹ̀ lé o ẹ àfilẹ́ nígbà tẹ́ ẹ lọ tán tẹ́ ẹ mọ̀ sí ìdárò. bẹ́ẹ̀ dárò ọ̀dọ̀ lọ o bẹ́ẹ̀ gbọ́kọ lẹ́yìn àná sílẹ̀. ẹ̀rọ ta ẹ ṣe bẹ́ẹ̀ o. ẹlẹ́fọ́ ẹ gèrè o. Elédùà máa yẹ yẹ wá. Elédùmarè o káyéyé wa ìlú ayé ò jẹ́ kó rojú ìlú ayé ò jẹ́ kó tòrò Elédùwà wà nílò máyéyé wa ìbínú ṣe àbòsọ gẹ̀dẹ̀. àgbàgbà lè yí o ẹ lọ gẹ̀dẹ̀ panu o. wà á kiri kiri látara àti ẹ̀rẹ́ ní pè wá. àti tí tani àṣẹ musa òkè ń gbà wá nù wà látàkó sí. ẹ lọ gẹ̀dẹ̀ panu o. àbòsọ gẹ̀dẹ̀. àgbàgbà lè lè yí o ó ṣe jiyàn alẹ́ o. mọ́gàjà sí òsì ó ní ó tó ìwọ náà sì dálùdù ó sọ yẹ kó jẹ́ pé wèrè lásán lásán ni ọmọ dáa dúró sọ pa sílù dákun kọjá ṣèǹtà ṣèkákù. wọ́n ní olùlù. wọ́n ti fẹ́ kú lulu lulu mo pe nǹkan ṣe. akọni kó bàjẹ́ ò jẹ́ ṣe ti ẹ̀gbẹ́ ọba yẹn jẹ́ gbogbo yìí. èmi èmi lòṣà olókè ṣáṣá ẹ̀yin ènìyàn wọ̀nyí ẹ burú ẹ ṣèyàn ẹ dákun ẹ dákun ṣé kò lóhun tí ẹ fi ń bọ mí tẹ́lẹ̀ kí n tó sọ wípé kẹ lọ́ọ́ fi ìbejì bọ mí mo wá fún yín ládàáwò kékeré gbogbo yín sì jákulẹ̀ ó dáa nígbà tí nígbà tí ẹran balógun ṣe ṣé kò ní àdéhùn tẹ́ ẹ sọ fún ni. kábíyèsí o kábíyèsí o ṣàdédé mo rí oníṣẹ́ yín ṣé kà á sí o kábíyèsí. balógun hmm? kó mọ̀ bá a sí ni wò wò ṣé bó o mọ̀ pé ọba aládé là ń jẹ́ nù òwe. bẹ́ẹ̀ ni bàbá. ọ sì mọ̀ pé kò sádé láàfin bẹ́ẹ̀ sì rí mo gbọ́ nù tàn pa aládé nù ìlú yìí wọ́n wá jẹ́ kó yé mi pé láyé ìgbà náà lọ́hùn àwọn ìlú kéréje tí ò tura náà wàá kógun dàlú yìí ìyẹn pọ̀dọ̀ wọn làdé wa hmm. ìdí nù tí mi ránṣẹ́ pè ọ́ mo sì mọ̀ pé wọ́n náà lọ kájú ẹ̀ bẹ́ẹ̀ ni ìwọ fúnra lára rẹ ló lè ṣe tádé padà sáàfin ìdí nù tí mi ránṣẹ́ sí ọ. kábíyèsí kẹpẹ lóòótọ́ ni gẹ́gẹ́ bí mo ṣe gbọ́ lẹ́nu àwọn bàbá bàbá mi lóòótọ́ ni ìlú yìí ládé tẹ́lẹ̀ àmọ́ ìlú tẹ̀ ń sọ yìí ló wá kógun ja ìlú yìí ìlú wa yìí wọ́n sì gbé adé lọ adé ọ̀hún sì ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. bàbá iṣẹ́ yìí lágbára o ọ lágbára. balógun balógun. kábíyèsí. E mọ̀wùlẹ̀ jà àbókò relé olóró mọ̀mọ̀pọ̀ kájú ẹ̀ yorùbá bọ̀ wọ́n ní báwọ̀ kájú ìlú ìyá ní ìyá mọ̀mọ̀pọ̀ kájú ẹ̀ ìdí nu tí mi ránṣẹ́ pè ọ́ gbogbo ọ̀nà tádé padà wọnú ìlú yìí mo fẹ́ kọ́ ọ lọ lè mọ̀ bẹ́ẹ̀ ni. kábíyèsí bàdé ó ṣe padà sílùú yìí. bẹ́ẹ̀ ni. yóò lè díẹ̀ yóò lè nítorí kábíyèsí yóò fa ogun dání àti wípé kábíyèsí ẹ̀ lè rán mi iṣẹ́ kí mọ̀ jẹ́ eléèlé. balógun kábíyèsí. gbàmígbàmí ò yàgbà ẹranko ń lé mi bọ̀ wá yọ ọmọ ọdẹ nú oko gbọ́ o ìlú tá à ń wí kò ju ibùsọ̀ mẹ́ẹ̀ẹ́dógún lọ síbi tá a wá yìí. Ah, ah wọ́n mọ̀ pọ̀ kájú ẹ̀ o tó ṣe wo orúkọ rẹ ò ní parẹ́ nù ìlú yìí ìlú yìí ó sì dùn ọ́nú. kábíyèsí mo gbọ́rọ̀ yín ẹ sì pẹ́ lórí àpèrè yìí kábíyèsí ẹ̀yẹ ń lọ mọ ọ̀rùn náà bí wọ́n bá ṣe jẹ́ wọ́n fi tó yín létí. balógun lórí ọ̀rọ̀ àjọsọ òwò àti kábíyèsí là ń ránṣẹ́ sí ọ sí gbogbo àwọn olóyè a ti ṣèpàdé papọ̀ o a sì ti jíròrò lórí ọ̀rọ̀ rẹ̀ a ti fẹ́nu kò pé tó o bá lọ ibi tó o fẹ́ lọ yìí bọ́ ọ bá ìdé tó o gbé adé ìṣẹ̀ǹbáyé wa wọ̀lú yìí kábíyèsí ni pé n ó fún ọ ní sáré oko mẹ́ẹ̀ẹ́dógún sáré oko mẹ́ẹ̀ẹ́dógún. balógun amọ̀jò jọ ọ́ lójú wàá wo kì í ṣe yún nìkan o bó o bá ẹ lọ tó o bọ̀ gbogbo ṣàkọlẹ̀ tí ń wọnú ìlú yìí pátápátá wòmí o méjì la mọ̀ pín sí ṣó o wá rí ìdá kan báyìí ti ẹnìkan ni yóò jẹ́ ṣó o wá rí ìdá kan yòókù yóò jẹ́ tiwa àti ti kábíyèsí. ẹ̀yin balógun kó tó di pa aránṣẹ́ pè ọ́ láti pinnu lọ́kàn ara wa pé tó o bá yìí lọ tó o gbé adé ìṣẹ̀bálẹ̀ wa délùú yìí tá a ṣojú kan <laughs> a ṣe bẹ̀bẹ̀ fún ọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kọ́ o bẹ́ẹ̀ ni. ẹ̀yin kábíyèsí o olóyè ṣọ́ọ̀ṣì dá yín lójú pé gbogbo ìlérí tẹ̀ ń ṣe ẹ̀ mú ṣẹ. balógun kábíyèsí. wọn ká wo àkárẹ̀ yín hmm. ah, ìlú ti ṣèlérí ntí ìlú ó ṣe fún ọ òun ni ìlú ti sọhùn kódà á ṣe kò ní í kẹyọ kan ìwọ sáà ti lọ kó o gbádé padà wọnú ìlú yìí lọ́ba tán. ẹ̀yin olóye hmm. kábíyèsí kárí ó pẹ́ lórí kí bẹ̀tẹ̀ òkú pẹ́ lẹ́sẹ̀. ẹ wo wo mo ti dé adé sì ti wọ̀lú yìí. elédè ọsì ẹ̀yìn wá wo báyìí lọ́wọ́ yẹnu wo ọlọ́ọ̀rì ọ̀bọ̀ ikọ́ ikọ́ ikọ́ burúkú kan wo lójú kó o ti gbádé wọ̀lú o o tún mi nínú gbogbo ọ bá mi lọ́dà mo ọba mi ní pàlàpàlà bí òkìtì mo dolú egungun mo dẹrù jẹjẹ sí gbogbo lẹkìlẹ ẹyìn ẹyìn ebi ló ló bẹ sọjá sí. ogun o ogun o ó máa dà mí lóhùn. Ah! náà tó bá ní kẹ́nìkẹ́ má ní wọn nìkẹ́ rí bí ìdàrà tó bá lè kó afẹ́ kù ó fẹ́. ẹ ẹ pẹ̀lẹ́ òòsàn òkè ó bá fún yín lálàáfíà ẹ pẹ̀lẹ́. olóye mo dúpẹ́ ẹ kò ké sí mi hmm. ẹ wò wò kò dá mi lójú pé ohun tí ń ṣe mí yóò jẹ́ òun la o. ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ akọ́gẹ́ èso jẹ́ èyí. ogun bá mi inú igbó mú polú igbó mu jogún igbó lọ́wọ́ onígbó ogun bá mi inú ọ̀dàn mo polú ọ̀dàn mo jogún ọ̀dàn lọ́wọ́ ọlọ́dàn èmi rè é wọ́n bá mi pàlàpàlà òkúta mo dẹni tí ń dùbúlẹ̀ báyìí ẹ wo àdéhùn tẹ́ ẹ ṣe ni ẹ mú ṣẹ o nítorí bójú bá yẹjú ọ̀hún ò gbọ́dọ̀ yẹ o ajọ́jú ìyàwó mi ti ń bẹ ní oyún àtàwọn ọmọ ọ̀run. balógun ìwọ tó o ṣiṣẹ́ rẹ náà lọ jẹ àmọ́ bó bá tó wá padà rí bó o ṣe wí náà àá sọ fún kábíyèsí fọkàn rẹ balẹ̀ wọ́n tọ́jú aya àtọmọ rẹ nǹkan kò ní í ṣe wọ́n. ìwọ ti ṣe ń táwa fẹ́ fún wa àwa náà ó ṣe ń tiwọ́ náà fẹ́ fún wọn náà. ẹ wò fọba àdéhùn ò gbọ́dọ̀ yẹ ojú bá yẹ bí ohun ò gbọ́dọ̀ yẹ. Ah, àwa ò mọ nǹkan kan wà bí kàkà bẹ́ẹ̀ ńkọ́ ibi lẹ fi sọ fún un. Ah, kábíyèsí kábíyèsí kábíyèsí ẹsẹ rálẹ ẹsẹ rálẹ kábíyèsí òfófó. bó o ní ní tí mo ní ẹ lọ rèé wá wá. Ah, kábíyèsí ètòrò sómi o lórí ọ̀rọ̀ oníbejì tẹ́ ni pé ká kó àwọn ẹ̀ṣọ́ sáàrin ìlú pé kán wá lórí ọ̀rọ̀ òòṣà tá a fẹ́ bọ ah, àwọn ẹ̀ṣọ́ káàkiri gbogbo ìlú káàkiri ààrẹ yàn kan tó bí ìbejì o ìbejì kan ṣoṣo tó wà ní ìlú ìkòjú ìbejì balógun tó gbéṣẹ lọ a sì wá wò pé ah ká mọ̀ lọ fi ọmọ rẹ̀ bọ́ rẹ̀ pé ká wá fi tó yín létí. Ah, kí wàá lẹ tún wá ń dúró wò. kábíyèsí wọ́n ní èrò lọ́bẹ̀ gbẹ̀gìrì ẹ̀yìn olóye tá a bá rò a máa dúná tó jẹ náà o ẹ̀bẹ̀ jẹ́ ká da ọ̀rọ̀ yìí wò kékeré mọ́ lọ tẹ̀yìn ní fanfa kọ́rọ̀ mọ́ lọ bẹ́yìn yọ. olóye olóye bá a ṣe mọ wíru tó mọ wíru nu ìfáàfáà wo ní ní ṣé kìlú ó mọ̀ rojú kó mọ̀ ráàyè ni wò mí wò tọ́ba láṣẹ́ o ìtọ́ba wù í láṣẹ ní kíákíá omi gbóná ò gbọ́dọ̀ pẹ́ lẹ́nu ọwọ́ ò gbọ́dọ̀ pẹ́ sáà kéèké. ẹ gbọ́ kábíyèsí. tá a bá ní kójúmọ́ ti ni tójú bá ti ti ni eré kámọ̀kù ló kù tá a mọ̀ sá. kábíyèsí n tẹ́ ń sọ ní sèé pé ká ṣètò àwọn ẹ̀ṣọ́. ní kíá kí wọ́n mọ bí wọ́n ti lọ gbé kan náà. ní kíá ká fún òsà olóko. kíá kíá ẹ pa àwọn ẹ̀ṣọ́ ẹ lọ gbé bíi jẹun. ẹ mọ ṣàfihàn o ẹ mọ ṣàfihàn o ẹ mọ ṣàfihàn o. èjì rẹ. ó ìyá mi. ní àìlẹ̀ wà. bẹ́ẹ̀ ni. èmi lọ ọ̀dọ̀ ọ̀rẹ́ mi nísàlẹ̀ abàrò ọ̀rẹ́ mi onírú. ó yẹ ká lọ. èmi ò lọ èmi ò lọ èmi ò lọ. ìwọ lọ kárí ọmọ mi. ọ̀yá ìwọ dilé mú o má kúrò ńlé o mò ń bọ̀ ní ìsinyìí o. ó ti jà wọlé sálẹ̀ mbèrè sálẹ̀ mbèrè èmi ní sí ọ. ìyá rẹ mọ wọn nílé ìkejì rẹ náà kọ. kò sí. ó jẹ́ pé ìwọ nìkan ló wá ń bẹ nílé. wá Táíwò ìsín náà lèmi náà ṣẹ̀dé látọjà níbo la fi sí bí ni mo fi lẹ̀ sí. ilé náà lèmi náà wà látàárọ̀. mo gbé o. kí ló dé kí ló pariwo ìyá Táíwò. táyà dọ́kun ẹ̀ máa wọ Táíwò ẹ̀ dọ́kun ẹ̀ máa wọ Táíwò bàbá mi. ẹ máa ní Táíwò ni. níbo lẹ fi sí. ibi ni mo fi sí. láàárọ̀ yìí. bàbá mi èsì rí o tẹ̀sí tí wọ́n gbogbo nù lé báyìí. ó dàjẹ́ káwọn lọ sí ìgbà tẹ́jú. ẹ máa wọ Táíwò ẹ̀jẹ̀ máa lọ ẹlẹ́mọ̀ká àjànàmọ̀ká ọ̀wàràǹkàkà ewé ẹ̀gbọ́n ọ̀rọ̀ kàkàkà ní ilé bí ewé akíkà ẹ̀rọ ọ̀rẹ́ o ó yá. àjànkóró dùgbẹ́dù. ẹ wo ẹ wo ìkìlọ̀ mi rèé tẹ́ ẹ bá ṣe rere gbogbo tí mo ní kẹ́sì tẹ́ ẹ bá ṣe ẹ wá gbọ́ ẹ wá gbọ́ gbogbo ẹ̀tọ́ tó bá yẹ fún balógun báyìí fún balógun ẹ ṣe fún ọmọ rẹ yìí ẹ ṣe fún ọmọ rẹ yìí o ẹ ṣe fún ọmọ rẹ bí bẹ́ẹ̀ kọ́ kékeré láti rí àní kékeré láti rí wò. ṣe báyìí ẹ dákun kábíyèsí àti gbogbo àwọn olóyè pátá ṣe é bẹ́ẹ̀ rí òun rèé o ọ̀rọ̀ kan lẹ̀kan bá lé ọkàn jẹ́jẹ́ mojoko mi. ẹ dákun láì gbé láì wọ́n ń gbogbo ọ̀ràn yìí ṣẹ́ṣẹ́ṣẹ́ mi mọ̀ sí ni olólù ara ká sọ sọ́run tí ń jíjọ ẹlẹ́yà kiri yìí tó lọ arẹ́fà ìsọkùnrin tí tó kágbádọ́rùn tí ń jó kí lórí ọ̀rọ̀ tí wọ́n mẹsẹ̀ ni sáàmùgbà náà. wọn ní ọmọdé hmm. bá pe ikú tọ́ jẹ iye tọ́ jẹ ńgbọ̀ bá pọ̀ràn gùdù tẹ́lẹ̀ òbí ẹ̀ bọ̀ kábíyèsí ẹ̀ ṣe àjọ ń tòlú àjọ ń ṣèlú àjọ ń ṣiṣẹ́ ìlú àwùjọ jìyà ìlú sọ yẹ kí ọ̀rọ̀ táwọn ọ̀mọ̀dé ọwọ́ aṣọ adẹ́ntọ́ tọ́kaṣọ aláṣọ kọ́ra bí aṣọ ko hmm. o ẹ pé hàn yòókù tẹ ẹjọ dámọ̀ràn tẹ ẹjọ pa tẹ ẹjọ kún nígbà táwa kan ò sí mbẹ ẹ̀yin ni ẹyanjú ẹ o hmm. ojú tó rò rú wọ̀ ní ọ̀fọ̀n náà. bẹ́ẹ̀ni ah, ṣe é gbọ́n tó wí ṣe é sẹ́gbọ́n tó wí ó ní gbogbo ojúṣe tó bá yẹ ká ẹ ṣe tá ẹ bá ṣe ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ wàhálà ni tó túmọ̀ sí pé ká ẹ dun ìdílé balógun nú gbogbo tó bá yẹ ká ẹ ṣe fún tí ìdílé wọn tí wọn ò fi ní wàhálà mọ́ ká ẹ ṣe kílùú yóò lè tùbà kó lè tùṣẹ́ o torí gbogbo tí ń ṣẹlẹ̀ ní ìsìn báyìí ẹ mọ̀ páwọn tá a lè bá ń sòótọ́ ọ̀rọ̀ rẹ̀ ẹ fi tó alẹ́ tí ń gbà náà o bí bẹ́ẹ̀ kọ́ wò ní pé ìyálóde ni mí ń fìlú ilẹ̀ fún mi. ìrọ èmi ó bẹ̀rẹ̀ sí pò kìkì yín ni <laughs> gbogbo ayé ọmọ ń tẹ ẹsẹ̀ tí lè jó omi ò ní rí ẹ̀dẹ̀ rẹ̀ wọ̀ mọ́ nù yín. ẹ dákun wọn ti lẹ́yìn àti bọ́ọ̀nù wàhálẹ̀ járe bọ́sọ̀ ẹlẹ́sìn rìn dáalẹ̀ kó lọ rẹ̀ ọmọ bí wọ́n bá kọ́ ọ. bí bàbá yín ṣe kú nìyẹn nígbà tí mo wá wà wọ kán mọ̀ bá a kan lẹ́yìn ọ̀kan ni mo ṣe mú ọmọkànìdé kúrò nílùú yìí tí mo mú lọ ìlú òdì kejì sì wá wò ó inú ìlú gangan gangan ni wọ́n ti tún mú fólùwọ̀ láti fi bọ òòṣà olókè ọpẹ́lọpẹ́ elédùn ọpẹ́lọpẹ́ babalú àti ọpẹ́lọpẹ́ ìwọ fúnra rẹ gangan kí làbá máa wí kí làbá máa sọ. ìyá mi mo sọ náà ó ṣe wá di gbogbo ìgbà tí nǹkan bá ti fẹ́ ṣe mí pẹ́rẹ́ báyìí yóò ti dé tí n bá ti fẹ́ rí sọ̀rọ̀ kan báyìí yóò sì ti mú mi kúrò nínú ìṣòro náà ìyá mi a mọ̀ dúpẹ́. ìyá mi ìyéèjì rẹ káyọ̀dé mi ìkejì mi ẹ̀jẹ̀ ní ẹ̀jẹ̀ wọn ẹ wàá mọ̀ pọ̀rọ̀ wa ti wá di igi adùn ní gbọ̀ngbẹ̀yìn ewu hmm. adùn ti gbẹ̀yìn wa ah, bàbá mi bá wà láyé bá ìbádùn ìsọ̀lá òkè ọmọ adúródogun ọmọ ajífogun mọ́ra ẹ̀yìn ìyá mi hmm. ẹja tún dúpẹ́ lọ́wọ́ ọ̀sà olókè hmm. tí ò fi álẹ̀ ọpẹ́lọpẹ́ ọ̀sà olókè tí ìbá ṣe tòṣà olókè ní kí la bá máa wí ṣùgbọ́n ọjọ́ òní jẹ́ ọjọ́ adùn ó jọjọ́ ayọ̀ ọjọ́jọ́ ọ̀dùnnú. káre táyé lọ. ẹ ẹ ní lọ́wọ́lọ́wọ́ iya ní wákàtí tá a wà mi ẹja jọ kọ́ ọ bọ̀wọ́ ká jọ jẹun papọ̀ ká fara wa mara. á jọ o. Taiwo, ọmọ Kẹ́hìndé yóò kúkú dáa fún iná láìlédè wíníwíní lójú orogún. èjì wọ̀rọ̀ lójú èmi ìyá ẹ̀ ìkan bá bí èjì tó mi. elédùà yẹ wá elédùmarè ó ká yẹ wá ìlú wa yìí ò jẹ́ kó rojú ìlú wa yìí ò jẹ́ kó tòrò elédùà ṣì nírè o máa yé yẹ wá. Elédùà ma yẹ̀yẹ̀ wá Elédùmarè ó ká yẹ̀yẹ̀ wá ìlú wa yìí ò jẹ́ kó rojú ìlú wa yìí ò jẹ́ kó o máa yẹ̀yẹ̀ ìbínú òòṣà ìbínú òòṣà ìbínú òòṣà yìí ìbínú òòṣà ò gbọ́dọ̀ kó wa lọ́mọ lọ. ìbínú òòṣà ò gbọ́dọ̀ kó wa lẹ́rú lọ. Elédùwà ṣe wá níre o máa yẹ̀yẹ́ wá. kéku ilé máa kẹ́ bí eku máa yẹ̀yẹ́ wá àgàn kan tọwọ́ alábòsùn máa yẹ̀yẹ̀ wá. aboyún ilé kó bí wẹ́rẹ́ máa yẹ̀yẹ̀ wá. káwọn àgàn tọwọ́ alábòsùn máa yẹ̀yẹ̀ wá. kéku ilé máa ké bí eku máa yẹ̀yẹ̀ wá. káyé wa sọ̀rọ̀ káyé wa dára o máa yẹ̀yẹ̀ wá.